ẹ jẹ́ kí ìfẹ́ yín ṣe róbótó gẹ́gẹ́ bí òrùka ìgbéyàwó yín ti rí tí kò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin tí kò ní dé táyé lè já o gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ yín ti rí gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ́ ti rí. ètò ilé aláyọ̀ náà lẹ́wà lórí Orísun tẹlifíṣàn tiwa gangan ṣàlàáfíà lẹ́dẹ́ ṣe dáadáa ni olúwa ṣeun ẹ ti lójú àlejò mi báyìí a máa sọ̀rọ̀ tó pọ̀ nípa ayẹyẹ ìgbéyàwó bí ìgbéyàwó bó ti lóyin bó ti ládùn àti àwọn nǹkan pàápàá tó lè fa ìtúká nínú ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la máa sọ nítorí pé àwọn jẹ́ alámòójútó nínú ìgbéyàwó táwọn olóyìnbó máa ń pè ní marriage counsel ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà tiẹ̀ ń um, ṣe wọ́n jẹ́ motivational speaker wọ́n jẹ́ coach wọ́n máa fẹnu ara wọn sọ oríṣiríṣi nǹkan tí wọ́n tún ń ṣe tí wọ́n tún ń ṣe náà fún wa ìyá wa ẹ tún kàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ tiyín fún àwọn aráalé tí wọ́n ń wò yín àti gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe bóyá tèmi gan ò tiẹ̀ tún mọ̀ <laughs> ẹ ṣé olóòtú lórúkọ mi ni ìyáàfin Morípẹ́ọlá Ọlátúndé hmm. aya wọn níjẹ̀bú aya Olúbùnmi Ọlátúndé i'm a serial entrepreneur kò sí ìta lè ta bá ṣàti jẹ́ káràkátà and i'm a passionate teenagers coach ajàgbàdì fáwọn ọmọ obìnrin i'm a girl child advocate i'm a farmer interestingly tí bá fẹ́ máa jẹun yín ní bó ṣe jáde láti inú ilẹ̀ i'm a farmer so ẹ lè kàn sí mi i'm a counselor i'm a coach i'm a mentor. I'm so many things. Àmì àmì ni àmì kánsẹ́lọ́ kí ni jẹ́ báwọn nílẹ̀ Yorùbá wa àwọn náà máa ń gba mi nímọ̀ràn nínú ìgbéyàwó ní Fun fún àwọn ọmọbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàbọ̀ sórí ètò ilé aláyọ̀ Ile wa ká eh tó mẹ́nu lọ sí gbogbo ibi tá a máa mẹ́nu dé lẹ́nìí tá a ti máa túṣu dé ìsàlẹ̀ kòkò gangan nípa àwọn nǹkan tó máa ń fa ìtúká nínú ìgbéyàwó tí ò tiẹ̀ póṣù mẹ́ta tí ò póṣù mẹ́fà ìgbéyàwó mi ọdún kan kí n tiẹ̀ tó mẹ́ni lọ gbogbo bẹ̀ yẹn àwọn nǹkan kan tiẹ̀ máa ń ó máa ń kọ mí lóminú nígbà táwọn ọmọbìnrin bá fẹ́ lọ lé ọkọ kí ni wọ́n máa ń rò kí tiẹ̀ béèrè léyìí lọ́wọ́ tiyín kí lẹ̀yin rò pé àwọn ọmọbìnrin tiẹ̀ kọ́kọ́ máa ń rò tí wọ́n bá ṣe tán àtọmọbìnrin o àtọmọkùnrin tí wọ́n bá ṣe tán láti gbéyàwó. ẹ ṣe olóòtú. Hmm. ayẹyẹ. ayẹyẹ ìgbéyàwó. ayẹyẹ ìgbéyàwó. ayẹyẹ dúró lápá ọ̀tún. Hmm. ìgbéyàwó wà lápá òsì. kábíyèsí o. wọ́n wá mú pọ̀ hmm. ọ̀pọ̀jọ àwọn ọmọbìnrin wa ayẹyẹ yẹn ló ló dùn mọ́ wọn òun ni wọ́n rí òun ló aṣọ tó fẹ́ wọ̀ nǹkan ẹ̀ṣọ́ tó fẹ́ lò ibi tó ń ti fẹ́ lọ ṣe shopping yẹn bó ṣe fẹ́ kó rí olórin olóúnjẹ wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ dúró déédéé hmm, make up artist lẹ́yìn ìgbéyàwó kọ́ wò pé ah wọ́n náwó sí ìgbéyàwó yẹn hmm. ṣùgbọ́n ìgbéyàwó jù bẹ́ẹ̀ lọ. ìgbéyàwó jù bẹ́ẹ̀ lọ. ìgbéyàwó jù bẹ́ẹ̀ ayẹyẹ dúró lọ́tọ̀ hmm. ìgbéyàwó dúró lọ́tọ̀ lẹ́yìn ayẹyẹ ìgbéyàwó máa la ojú o lẹ́yìn ayẹyẹ ìgbéyàwó máa la ojú ìwà ọkọ tí ò mọ̀ tẹ́lẹ̀ ìwà ìyàwó tí ó hàn tẹ́lẹ̀ ìgbéyàwó máa wú síta oríṣiríṣi a máa wá ṣẹlẹ̀ oríṣiríṣi a máa wá ṣẹlẹ̀ báwo wá ni agbára bí ìgbáradì fún ìgbéyàwó yẹn tá a ṣe fẹ́ lè mójútó. tí ìgbéyàwó kan tó bá ti wà ní gbèdéke pé ó ti fẹ́ dàrú at the edge pé ó ti fẹ́ ó ti tán fún ìgbéyàwó yẹn ṣé ó ṣeé ṣe kírú ìgbéyàwó bẹ́ẹ̀ tún padà ṣó ṣe ṣe ṣé ìrètí wà tí bá jẹ́ pé ìrètí wà kí ni àwọn nǹkan tí wọ́n lè ṣe. ìrètí wà dáadáa. Hmm. let me put this first. Mm. there is no perfect marriage níbì kankan. Hmm, kò sí ìgbéyàwó tó pé. kò sí. Hmm, ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ tàn yín o. tó bá rò pé tiẹ̀ pọ̀ eh. ìbànújẹ́ bá ẹ ooo irú tewọ́ ní tèmi yìí ṣáà wáyàn méjì irú èmi sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí tí n bá kúrò nílé láàárọ̀ tọkọ mi bá bí mi inú tí n bá pàdé ẹni tèmi pẹ àkọtọkọ mi dẹ̀ ṣe lé mi ò dẹ̀ láìkẹ́ o kò ń ṣe pé mo lá mo pé mo ń rojọ́ ọkọ mi síta hmm. ẹni yẹn ló máa ṣe ó jẹ́ dúpẹ́ tiẹ̀ hmm. sometimes around January February mo belong to platform kan wọ́n máa ń pè ní purpose driven women platform yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé àjọ ń bá ń bára wa àjọ ń fomi tó fomi tó rọrọ eh, nípa ìgbéyàwó àwa obìnrin hmm bí nǹkan ṣe ní sú wa mm. bí ìgbéyàwó wa ṣe máa dánmọ́rán bá a ṣe máa jẹ́ alábùkún fún láàrin àwùjọ mm. ṣùgbọ́n mo jẹ́ very active member lórí platform olùdarí wa àbí ẹni tó kó wa pọ̀ tó sì àwọn òbí yìí ló ń jẹ́ ó kàn ní observation kékeré kan ní very observant leader ó only sister G you've not been active on the platform léyìí tó túmọ̀ sí pé mi ò ń sọ̀rọ̀ dáadáa and of a truth I was bothered mo ní sister Tosin is like mo ní ìdìsinmi nínú ìgbéyàwó yìí Hmm. pé mo fẹ́ opt out díẹ̀ jàre mo fẹ́ wábi sí mi pé ọkọ mi ní mi lára mi ò láìkẹ́ ó ní mi lára sister Tosin on the other hand was like sister D opt out níbo ǹjẹ́ tí ẹ mọ nǹkan tí mo pè yín fún ẹ̀yin táwa tá à ń bọ̀ lẹ́yìn ń wò hmm. ẹ̀yin tá a fi ṣàwòkọ́ṣe hmm. ẹ̀yin tínú wọn ń dùn ipe táwọn ilé ìbálẹ̀ dúró nínú ìgbéyàwó ìgbéyàwó dùn lẹ́lẹ̀ fẹ́ opt out. tẹ́ ń gbá wọn èèyàn nímọ̀ràn nígbà ìyàwó ẹ̀kọ́ yẹn ni kẹ́ ẹ sọ ẹ má tún sọ sister D ẹ opt out ẹ lọ́bi kọ́kọ́ ẹ gbà sí ní kọ́kọ́ fúnra mi fúnra mi mo wá lọ wá ibi tí oyin wà hmm. mo bu oyin sínú ìgbéyàwó mi mo tún rò hmm. and honestly ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ ó dẹ̀ yín ṣiṣẹ́ lọ. Hmm. ẹni tí mo ti bá sọ̀rọ̀ ní January February pé ìgbéyàwó mi ti sú mi a máa wò nínú ẹ̀ náà pé our marriage is just about seven eight years but Ọlọ́run lò fún mi bó ṣe jẹ́ pé mo jù lọ sister tó ṣe àwọn obìnrin was like ẹ lọ́ọ̀bì kankan ẹni tóun tẹ ìfẹ́ pé pé ẹ fẹ́ jẹ́ counselor báwo yẹn wá and lóòótọ́ ever since then I've been a counselor hmm. on the platform when people have issues they find it very simple very easy. ẹ eh, wálé ẹ eh, wálé láti bá mi sọ̀rọ̀ ẹ má bínú eh. olóyìnbó ni mí mo ti sọ fún yín pé coach ni mí mentor ni mí òyìnbó là ń sọ ṣùgbọ́n ọmọ yorùbá ni mí ìṣọ̀tọ̀ mm-hmm. ọmọ ọ̀yọ́ ẹ má bínú. so láti ìgbà yẹn mm. àti ìgbà yẹn ní ìmọ̀ràn mm. lórí ìgbéyàwó kò sí nǹkan tó jó òrírí mm. ṣùgbọ́n àwọn méjèèjì yẹn wọ́n ń pe àwọn kan ní counselor àwọn kan wà iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn kí wọ́n máa gba ọkọ àtìyàwó ní ìyànjú kókó àtìyàwó bẹ́ẹ̀ kí wọ́n tọrú ẹni bẹ́ẹ̀ lọ hmm. ṣẹ́rí nírúbẹ̀ yẹn níyàwó ti máa sọ gbogbo ẹ̀dùn ọkọ ẹ̀ hmm. tó jẹ́ pé èyí tọkọ ò mọ̀ gan ìyàwó máa sọ síta ibẹ̀ lọ́kọ ti máa sọ gbogbo ẹ̀dùn ọkọ ẹ̀ tíyàwó ò mọ̀ hmm. tí wọ́n bá wá jọ ṣiṣẹ́ pọ̀ wọ́n á jọ rí i pé ah àṣebíbo nǹkan báyìí tí mo tiẹ̀ ń ṣe ọkọ mi ò nífẹ̀ẹ́ sí ah àṣebíbo nǹkan báyìí tí mo tiẹ̀ ń ṣe ó ń dùn ìyàwó mi ṣẹ́yìn tí wọ́n bá fi ẹ̀sọ̀ wọ́n ní tí ẹ̀gún bá ti gúnyàn tó gúnyàn lẹ́sẹ̀ tó gúnyàn lọ́wọ́ hmm. èèyàn máa wábi tó dáa á jókòó àwa hmm. rọra máa yọ kò sí kanjú nú ẹ̀ mọ́ àwọn méjèèjì it's going to take time ó máa gbà kókò hmm. ṣùgbọ́n tí wọ́n bá fún ara wọn i told you i was fed up of my marriage kó ti sú mi ọkọ mi ní mi lára ọkọ mi ń ṣe ọkọ mi ń mọ̀ òkú sí wà tuntun kankan tó wù tí ò ti máa wù tẹ́lẹ̀ because i was mo tún lọ mo ń gbèrò lé mo ń gbèrò lọ and all of a sudden bóyún tún ṣe wọ̀ nìyẹn àájọ wò láàrin ara wa pé ó dáa báwo la ṣe jọ ń ṣe tẹ́lẹ̀ hmm. tá a ṣe mọ́ hmm. kí la ti jọ ń ṣe fára wa tá a ṣe mọ́ èwo la ṣe fára wa tẹ́lẹ̀ tó ti wọnú ẹ̀ tá a bá jọ ṣe é níṣẹ́ á hmm. tún yà wá lẹ́nu àdùn àwọn ìgbéyàwó yẹn. Hmm. ẹ ṣeun ìyá wa mo ti ẹ̀rí ẹyọ kan mú dá nínú gbogbo atótónu tí wọ́n ṣe. iṣẹ́ Orísun iléeṣẹ́ yín ò ní jóná. àmín jésù. ẹ ní ṣàṣetì. àmín. ẹ dẹ̀ ní má mú bọ́. àmín. ojú ò ní tì yín. àmín. ní àwọn iléeṣẹ́ oríṣiríṣi tí wọ́n ń ṣe ká gbàyàn lálejò eh. òkèlókè báyìí lọ́wọ́ yín sì máa máa wà ẹ̀yin la máa máa wá bá ẹ̀yin náà la máa máa bá lórúkọ jésù iléeṣẹ́ yóò ní jóná lẹ́ẹ̀kan sí. àmì ẹ ṣeun ìyá wa ó dá mi lójú pé tí n bá tún pè yín lẹ́ẹ̀kan sí ẹ tún jẹ mi. agbára Ọlọ́run. ẹ ṣe àdúpẹ́ ó ga jù lénìí ó dá mi lójú pé a kọ́ ẹ̀kọ́ ẹyọ kan tàbí méjì a sì ti rí àwọn ọ̀rọ̀ a ti rí wọn dì mú láti jẹ́ kí ìgbéyàwó wa kó máa lọ síwájú àti síwájú sí i tí ẹ̀yin bá ní ìpolówó ọjà kan tẹ́ fẹ́ kí n bá yín polówó ẹ tètè ẹ tara ṣàṣà kẹ́ wá sí ọ̀dọ̀ mi màá dá yín lóhùn ẹ pè mí sórí zero eight zero five nine three nine nine three one zero zero eight zero five nine three nine nine three one zero Ọlọ́runbàjò ni mò ń jẹ́ aya Olúwaṣeun Láfúnmi mi ò tí ì yí orúkọ padà mo ní ìgbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n fi ara àtayọ̀ kí n fi pàdé yín ẹ jẹ́ kí ìgbéyàwó yín kó dún kó dùn kó dán yín gbogbo àwọn ọ̀rọ̀ tó ti bá wa sọ ẹ má jẹ́ ká kàn máa sọ àwọn ọ̀rọ̀ yìí lásán ẹ jẹ́ ká máa mú wọn lò ẹ jẹ́ ká máa mú wọn ni. mo ní kí ìgbéyàwó yín kó máa dùn kó máa ká tún fèrè pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà báyìí.